ana ni zari kadiri aga han aga camp david akọ dana fine ogogo na ekomori ọwa jini arafat dọwọrẹ wọn ni ilé yìí lọkàn ní palestinian leader of plo palestinian liberation organization dɔwɔ ke yahudi yi pere dɔwɔrɛ mɛ kɔtɛ kɔ ɔya ari lɛti ka azam dari de ko yɔ kaba hɔrɔ wa wɔ dari de ko yɔ kaba na na yɔ ni palestine hɛ ɛdɛ na wɔ hɛ bɛɛ kana ba hɔrɔ han ɛn mɛ ne fɛ yɛ wɔ ani yahudi na yan ama dɔwɔri ka anyi ni bani israel ana kaka إن تعمله بكنتار يوديه إليك أبا آه يلا أنا كوا من كوا بيجو جود سيجا دو كوا كوستون آه بعد ما إن شاء الله بعد ذلك من إن تعمله بدينار لا يوديه إليك سوان كبو سيجا كوستون أم منافسه دوت وان كبو إلا إيه ما دمت عليه قائما aka mani jeri nyeri nyeri pe da ro ko ya bahati umri ya fi sulu bana fi da ke ya ko ro ko ya bahati jeri nyeri nyeri ya nya hu nya ko do ni ni ya ga e yo ban ni kana ko mo ni yahudi onon en ja peace talk wa ya wo mo ni sulu bana la do bo e wa ba wo do hin ni ne do ra ja to we he yo ni dikanya anyị yọrọ ịnene da anyị yọrọ ịnene tọrọ awọn yahudi na ati the yahudi trained ebias yahudi trained these quack ulamas they are yahudi trained they are jewish in ideology and ibrahim color bẹ̀rẹ̀ mẹ yahudi máa hẹ̀ dẹ́wà àkàtúntò náà yá mẹ́ get ready dáa jozi àgẹ́yìn náà dá that's all wọ́n yẹn ń mẹ́ẹ̀ẹ́dùn tó àtàwọn èyí rẹ̀ wọn. ozogudokwa ahụ yahudi lanatula alehi ụkwọne se kụwa ọbụna tahiyatuhum lana omori ọmani ka anụ abịa ahụ ụkwọ ịnọ nke yahudi ọwa gaka lanatula alehi dị onye omori na ya atụ da ka ya pistok pistok na-enye poro dáhùn fún abá lóòpọ̀ gbọ́n nìyí. arugo kuma ko ni nyabe ni ni nenwa anyi kasa ta honi awra eden anya duwo na me listen to it tetele mama da kasa to da bedua omori ya anya na ika e ni dago ma gboro na muri e ni da system sa e nenwa we have over 150,000 scholars every gbejem ke maka e ni nenwa anyi na ni mana da gboro yi abuki ya udi ko ke den ho yan azara wen nke da re yahudi e muru ọyìn hó dákẹ́ hó rẹ̀. salman auda sẹlẹta hàn safaru hawali israel abdulrahman umar ọmọ ilé wọn amẹrika wọn da abdulrahman umar ọmọ tó dáa lọ síbu eighty years then aka sẹ́wọ̀n two hundred years ya. sẹ́mẹ̀ agbóyọ̀gẹ̀ dáka yahudi kàí sẹ́wọ̀n ẹni dáadáa ẹni wẹ́ẹ́ fún. ààrẹ mi ò ní mala yahudi anyu ne ori ase monya oye ko muri sana yahudi walan tarda anka al yahudu walan nasara hatta tattabi'a millatahu yahudi mene si hina itu ni pere uno ko muri hanan ati nasara the christians aka usa season ni that only one route Ura ibere now. Metin rawe lọ́ọ̀dà jẹ́kẹ́ náà rẹ̀ wá. bóòtù omi rẹ̀múdà àkàbẹ̀ẹ̀kà bí contributor money plant of contributor money omi. ọmọ àṣírí àwọn ìjọba kan ìṣọ́lá ọ̀nà owó rèé ṣe. ẹ ẹ́ mi ò tí yọ. wẹ́rẹ̀ ahàn dídá àmọ́ kó kúrán ní wá. ṣe sọ̀rọ̀ wa náwó kó múni dá àmọ́ àmọ́ kúrán ní hẹ́rẹ́ ga. wa náà kàwá nyi rányi rányi ní ìsìlámù kọ̀ lọ́sọ̀ kúrán ní hẹ́kùn àìbíyàwó mímí kẹ́kẹ́ ọkọ̀ I solemnly declare that máa sáàbẹ̀ kúrọ́nà ni selflessly and kí wọ́n lórí declare náà I pledge with all my strength self-serving jọ taka sẹ́mi àgbo kò sí ẹ̀hú di ọ̀bìn so why is there when you fulfil ọkà títẹ̀ wàá tó ẹ̀kọ́ bò kí lánàá wọ́n mi wọ́n abẹ́dá ìkọ́nà ọ̀nà ojú ẹ̀ sáwọn. Obasanjo nwekwara dabara ka hee ala nje ugboro ọgọnụ Obasanjo mụdaba na arụ anyị na-enwa dọwa ya anyị nke na-enwa a ọhụrụ anyị ya na ihu ọbara anyị sa ahụ ya anyị naijiria bụ arụ ya da a na nke nwere na harị na Obasanjo bụrụ anyị anụghị naijiria ịhụ Obasanjo na ọbịzọ anyị ndị prezidenti anaghị menwe n'ụlọ ikonomi ahụ papa ọ bụ ụwa ọ bụ na ọ bụ ụtọ bụrụ anyị báwo ló wà báwo ló wà náà kàbùsàlámì rẹwà kwai kwai rẹwà ẹ kú wáyé ọyí ẹ lè okò ní ọmọ àtútù ẹni náà wẹ̀ pẹ́ẹ́rẹ́ lè okò ní ọmọ àtútù ẹni náà iná bàmá lẹ́nu kí ọ̀rọ̀ àkọ́ ẹ sọ fún lọ́dọ̀ dàrẹ́ wọn ya ustaz welcome ya ustaz ustaz you are only qualified to be hanged in public type of ironical style ọmọ bára ẹ̀kẹ́ onídòna oyi máa nà máa káwọn ní ẹ̀kẹ́ onídòna oyi ní ìyá kẹ́nà ẹ̀ báwọn ajé gọ̀wọ́n ó pẹ̀yà mùjọba ẹ̀ pọ̀ ní kẹ́nà báwọn ajé iye two thousand christian ni ibu nàìjíríà ẹ̀rù five wọ́n máa ṣáwọ̀ ọ̀la the christian kọ̀ dákà the best man in service gawa na sɛn si gawa ne bi tóyìn si gawa ne bi ni bɔn wadima naa ye mɔgɔ wa ne bɔbɔ ɔmɛ yɛ ni jɔba bɔn mɔgɔ wa ne bɔbɔ ɔmɛ ne tiɛ tan mɔgɔ de strong ban ne n'ayi bi bukomu yɛ nane zɔ sɛmɛ a b'a jɛ ka o kɔni b'o tunu k'a ko wo sikiri tɛ nyi rɛ ka nye kɔlɔn n'o ye tɛ nyi. dúró lẹ́yìn náà kí àgbọ̀n ní ọ̀nà àkùsá islam bó tí ebi rọ́mà ń búrọ̀ ìgboro. ẹ̀wọ̀n kò múlẹ̀ náà jẹ́ dọ́kọ̀ra ọ̀ni. wọn ní zamfara báwọn ajẹ́ ni agbókọ̀ àwọn kogi state dá you are second class citizen islamic state wa sharia asan which type of sharia useless one. Hmm? sharia state zamfara state shirko revan sahi zamfara sahi sharia state sharia state dam islam nan zamfara state yani zamfara bilen ko mun yana corona wuri na ke only applicable on the muslims asara ka ke sharia eh the zamfara sharia abawo sharia zamfara not sharia ko mun ama mi sori ẹ medina inú mọ tó ń sọ lásánà anyi kòmù nana wí medina dá fẹyìn jẹ àárín okòmù nìyẹn yẹn ní kònyà ọ̀yẹ́ kòrò di yahudi disturb ani anẹ kòrò láwìn aa ah, ìlànà kẹmú tó fẹ nàrà àwọn manchari just three lines kẹnẹn sọ́ọ̀bẹ̀ ni ọ̀nyẹ́ nana mi kọ́ sọ́ọ̀bẹ̀ ni báyìí ni ọ̀ dá àwọn kòrò náà. yahudi bẹ́ẹ̀ o lè lè lẹ́yìn ẹ́ òṣèré lè náà kàkà wàá bá tó ra nínú àti ní ìrẹ̀lẹ̀ pé ojú oṣù bí a máa sọ̀rọ̀ kọ́ àmì ìrẹ̀lẹ̀ kẹ́ni wọ́n zọmọ̀ ẹ̀. Bangida was ready kan sí àná síjọba ẹ̀ náà abiola dábàtà pàkà ó wọ́n síjọba abiola nù ààrẹ dìnnà yàrá ìzọ̀ wá sí ẹ̀bá àròpọ̀ òdòwúnyíkú ẹ̀ náà náà ń rọ̀ ìrọ̀ bẹ́ẹ̀ àkọsálà àgbékú àìrọ̀ na ka ka sɛw seyɛ ɔdaa yɛ kɛ nana hi zɛm wɛngi dadi hi tuɔ kɛsɛn abirɛ na ka ɔyɔngi da yɛ nan ɛwɔ ka ka maa mɛ dɔk ɛn wɛrɛ if i give you the ijɔba they will kill me and kill you daa kɔ kó dɔbɔdɔ kɔ nɔbɔ mi transition government ló ti wù lọ hɛɛ ilé wɛngi dɛ ni kó ilé ni kó lè tu ilé yahoo dé what dis called aka eh to every ama ehe aboke rabi ọ̀nà akọ́nà ọ̀nyẹ̀rọ̀ na abọ́ba náà tá a dá bàbá mi bẹ́ẹ̀ fẹ́ ewu the jewish soldiers ṣe that is yahudi way of life. ọ̀hún ni gọ́ọ̀mẹ̀ntì ebi akọ ẹ̀ mkọ̀rọ̀ ní competition na ọ̀rẹ́ ọ̀kọ̀rọ̀ àná na ẹ̀ na ọ̀gbìn na ẹ̀gbìn na kẹ̀wé wọn náà na wọ́n fẹ́ báyìí ni. ni yahudi mɛ ekihen ne ma ma wan fani abu aye ikene mo ga aye nyem me same hure tete bal aksaruhum la yu'minun ani onya ne me doka 44 laws of power one of these their famous writer chelen or their thinkers ka era no him 44 laws of power principle of isolation ah bu sise hore to babangida ìràwọ̀ ẹni àwọ̀ chẹ́rẹ̀ ẹni wẹ́rì ìdíwọ̀n ní this work ah babangida asọ́sìrò ní nàìjíríà ẹ̀ dáàmú ẹ̀dá kókè ọ̀tọ́mọ̀ náà wà àpẹẹrẹ ká dáṣẹ́ kẹ̀hẹ́ lóka hmm do ló ayé kiri rẹ̀ dé bẹ́ẹ̀ ní wọ́n mọ̀ bẹ́ẹ̀ wọ́n ní kí sẹ́mu kógi òkógi èlò òkógi rẹ̀ wọ́n dé èlò ẹni tẹ̀ tọ́ náà lọ́nà sẹ̀rẹ̀ ká ọ̀ abúlọ̀dín. that cover na blood ebe ọ bụ ihe onye daka okogi akeji akọ ame ọnọbi mmanụ okogi was the president kan christian association of nigeria national president kogi eyi mgbe mbangide ha nke ọnụ nyi iwe awọ chief imo ndọrọ awọ chief ọ onye daka wa na kara ipem the whole world awọ chief cassette ọnụ plan okogi kuri wani ẹni sẹta náà pin abu ẹsẹ náà ta kogi ọkọ nye mmụọ ẹsẹ. ama akuma dada oh jesus ka oh you are eating money you are eating money akunyane ah, ka yahudi ese ya mara wọn lọwọ ìfà ó yà bá wọn lọwọ ìkẹyìn nǹkan yẹn wọn rò wọn ní hídí àwọn ọ̀dọ́mọdé wọn náà nà ní agolo gọọmenti àná ẹ yà bú ká sẹkẹ yọ kẹ ní ọhàn ànyẹ wọn gọọmenti america kai wa ti yawa kai nan tiye I'm telling you anya ah, ho nya na buwata ni kana ko la dawo wi jo sele sa tawa jada he anna alhamdulillah yo ka ka ko je wa re sa de ka abo to isa no ni awon no no me na me me e ka greza e kana kasim duware dimare dare shi ha da kure ke mas me sowan ana nan san ka sai ko mun hin waye ran wa wale riyo kana riyo aka na so ka kee ba nyo na nyane betu yi de government man sha ba nyo na nyane betu riyo wala da chere hure te da sai de signature o so akwa je do inna alhamdulillah da ata mehe mehe kai ba huwi abẹ́ mẹ́yàn ẹ̀hún náṣẹ́ náà ìmọ̀ ọ̀hún náṣẹ́ náà mọ̀ kábùjọ náà imam no ba mo ba de ka ban zo nin inshallah ma je me kam se me kenyi na o imam na jana mo kan du ko no men har ufora set up really dan ah ni ma ni boda se ni chere ipa da ro ni boda se ni re ba won me de me re ah re se ke go nin na na publish am non da ba ri ne na ka o eh an de wa na me re close president wa wa tell you that one apa Ago ba na me, de na ke ni. Ise me ke ni de blood of Jesus o covered. Eh, ike do. Aka we kure now. All kan ba now. All kan ro and ba kuma ro gurum o me. O me awon na nyi re no me. National Mosque Imam. National Monument. Eh? National Monument. Ah, okay, national, national Monument. So, yahudi way of life we need the raha don make re mare do me make i do you god no go vex yahudi of none musalatu rasulillah ilé rìnnẹ́ni àányi inú mọ̀nà padà ọ̀dọ́ tó ń sọ̀rọ̀ sọ́nà àwọn ìdíjọ́ ni imam buhari dáwẹ̀ wọ́n mi lè kọ̀rọ̀ promise don fulfill land ọ̀tá mu náà ọdẹ ọdọ rẹ kẹhẹ dọk ọna ase yọ ìhìá ni bọ travelin ìhìá náà kọ na ase yọ sutu bọ ọwọ tó rìn kọ ọnà òun pa ẹ kò rute puoro nka ẹ ajẹ ní kàmá sẹkẹ ọnà ẹrọ and ilé ẹyà ọbẹ náà ẹka ọkà títọ ọbẹ má bẹrẹ fòfin ìlànà ọkàn ní kárí nkúrò dọkà ọ ọnà àbájọ kàdí tẹ ìyẹn àná. lọ́nà dọ́kun dọ́tsọ ìnẹ̀ kì í hàn náà dọ́sì tó ọ̀nù lọ́nà máa pàṣẹ náà dọ́kà ní ọ̀gá wọn lọ́ máa ṣọkọ náà rọwọ́ nù ó yẹ kẹ̀kẹ́ yìí náà nànú ẹkú yìí lórí tù dọ́sọ̀kọ náà rọwọ́ nù. ẹhẹ àwọn náà dẹkẹ ní èrè mi jí ìyọ èyọ tó yọ sọka àti náà nàkọ náà ṣẹkẹ ara mẹ́rẹ̀ ọ̀wọ̀n ìpàrẹ̀ fẹ́rẹ̀ ẹ̀pọ̀ náà rẹ̀ kàrẹ̀ ẹ̀yọ̀ nà omori ma promise ọrụ nọ kama se kẹrin ajin ama mẹ mẹrin lórí rẹ pan náà na kòmlé am tọ omori ẹkẹ nọ miss kama se fulfil the promise guy dẹ kẹrin náà dọ̀ ní tọrọ náà lọ́kùnrin rẹ̀ wòtí nìyí dẹ lóyún iṣẹ́ àná nù. ọwọ́ tí ìjọ jẹ dáwà lẹ́mọ lẹ́nà dọ́ lè ṣe tọ̀rọ̀ sáà tẹ́lẹ̀ wọn dé iṣẹ́ pọ̀ ẹ̀wọ̀n ọ̀nà náà náà wọn lọ́nà sọ́nà náà. ó lọ sí tí ò ọtọ na wọn táyà dín ọ ẹhó ẹdẹ màá sẹrẹ ẹjẹ ẹdẹ ni mo kà sẹ. ọtọ na onírè kọ ọkọ àbẹ ọkọ náà wà tètè ẹ̀ lónìí lóka ọkọ náà nà sọ na kàìlà wọn rà aṣọ sùfù wọn rà aṣọ na wọn rà rẹ ń tamasha kwanda ohan kono ha kono so gura uka mini daga mo kene du ka na dollar ka ne kehani chim ke chanon ko kehi otam no nora ban ok asa ko wa mani na muhala puru don siyo ila ho wa mwanin arin awo ko ay ok eh ya sore umuri ra ko tawo and وفي ذلك يتنافس المتنافسون لمثل هذا فليعمل العاملون mezikorin ọdụnin enwezi na-emezi ụka tete ịna aka na ịrụla kene e yahudi na ụka tete ere akwa uwe omuhi bekwe ka bụkwa mu na ere ụka tete as something very eh, you can ha wake up. من دورة أمريك ولما جاءهم رسول من عند الله أمريك ولما جاءهم رسول من عند الله إجي أنت وعود مريتيها أمام محمد صلى الله عليه وسلم مصدق لما معهم da ko yi da in sana ko in wani na at-tawrat on to mun na ko yi da imam ibn jarir tabari ne tafsir nan oka qur'an onon to muri siwe ona ko yi da sana na tawra atare na ko yi da an bi ah, won to muri ko wa ban ek ya ya ya ya wa gan atara mi won to muri Deuteronomy 18 18 ara wa to muri ya إذا نرى هلوكي تنتن سلحب نبذ فريق من الذين أوتوا الكتاب كتاب الله وراء ظهورهم بني تعيني ما يكافيه أنا بما كلمة العلماء إنما ما أحبارهم وعلماؤهم their priests and their scholars ẹwọ́n náà kẹ́rin yẹn kókó hallucinate ìjọ yẹn zakaoka bìkẹ́hù kí sọ́nà yẹn gbà nìyẹn kò bẹ́ẹ̀ kó máa wá pé nígbà ní sọ̀rọ̀ yìí ń tó mo dà sílẹ̀ káà yín náà náà kẹ́rẹ̀ nígbà ẹ̀rọ mọ́dún mo dà ní ilé hàn mí o. àwọn iṣẹ́ ìrọ̀ mẹ́kẹ́ nù ẹ̀rí káfíríkì. ìwé omori yìí omori kìdí pa iná ní jàmáà iná ní bẹ́ẹ̀ ìwé omori ti rẹ̀ mọ́. wàá àwọn omori bẹ́ẹ̀ ni ètò ìrẹ̀ wà rẹ̀ má kàánù. wàá kàrẹ́ dúkà ọ̀ọ́ ní ilẹ̀ náà kọ́ tamna ya kare ka in to kene kuma na ria ah, ma woda ya kiyaye <laughs> ah, <laughs> <laughs> ni akale nun azad ajaba yi yoda da baka ka za nan ko kana da ko korare bi ya udi na be ta min yi ta nan ka annahum la ya'lamun wa nan kaman ne da amilan NN, they have nothing blame NN. So that where Rebuka, all sorts of ignorant people like this. Very ignorant, stark illiterate. Oh, exam, why could illiterate? Oh, exam, amen. Then you know, amen. Then you come, you know, you go down here. Ebireka, ọ̀nà kúwe, ọ̀nà kúwe tẹ̀lẹ̀, dọ́kọ̀nyà, dọ́tọ̀kìn, ẹ́ one talking, dọ́bẹ̀ẹ̀tẹ̀ one. Ilé amọ̀lẹ́ yìí kú, ìrẹ́lẹ́kẹ̀ igbó ẹ̀jẹ̀ náà lọ́sọ̀tún dọ̀ọ̀sì tọ́ọ̀bù dànù ká. ó bá ní two contradicting civilization and localization báwo wọ́n yan yan ẹ́ mẹ́rin fún ẹ̀ka náà akọ́ni ní lẹ́ẹ̀kan náà socialize ní civilize ọlọ́dẹ ilé gbígbé ẹ̀ ní àwọn ẹ̀ sáàmì yẹ́n yẹ́ yí bẹ́ẹ̀ rìn orúkọ lèyí orúkọ àwọ̀ láyé kú orúkọ àyè láyé ikú orúkọ nígbà orúkọ nígbà ọ̀nà àdá rẹ bí èyí bẹ́ẹ̀ nù káyẹ̀ náà wọ́ọ́rìn eku báàmì ẹ̀ kọ́ra ń gára. ada ibira iya ya ko man enya na enya na liku nan awa nya na do nan ada ibira a ma dawe o mo kwa nwe o mi na o ma ga ni ko do mi kan a ye ko anya na do nan wa ko so to ga nduko la ni ke ada ibira to ada ibira to to ada ibira ni o se do a se do a bi e kanu we ni ada e be to be na awon sọmọ dọkọ ọ ẹ dábàá mi wàá kú ni kìí yẹn náà kú ẹ ní mọ̀mọ́ máa ní tí ní kí skul ebirade dàrí bìkìtì ẹ báyìí ní sọ kọ́rọ́ náà yìí mọ̀ sáà mi ọlọ́run sọ tẹ́dọ̀wọ́ àáké ebirade ìgbẹ́ náà kọ́ tẹ́dọ̀wọ́ ẹ tó kà á nìrẹ́ nù abẹ́ àwọn ẹ̀ẹ́n àmì ebirade kẹ́nẹ̀ sọ ìyìn ẹsẹl ìkọlẹ ìbúrọ àdínà ààrẹ mẹdìgìrì ọtọm ṣahaya ṣahakiri àwọn àwọn ti kó ẹgbẹ ṣahadẹ kèyí ni àwọn ìyìn ọ̀nà àmàpà fún kéèké ẹ̀bẹ̀ bá mi yàn nílò náà wà ní kẹ̀kẹ́ tà fún wà wà nígbà ìyẹn ẹsẹ àwọn ọtọm ṣahaya ṣahaya ká ká but àhà kàfé àhàfin mà hàn ẹni bìlà àrùn náà kàwọn kúrò ní ẹ̀yìn hàn náà. أكو هو ذي شاحيا فتم مالم شاحيا وأوكو وأوكا أيام لك أبو جدي ما سلك سلك أنا تابع ذاك يعني ما منا هو شاحيا شاحيا تام يعني بجنة توا أكا إكو ودودو أو تنتو ويرد ويكوتو تاني وأنا كاكا سلام عليكم إيه ويتشي àwọn ìnáwó ẹ̀ máa ń jáde ráńdà ẹ̀ máa ṣáyà àfúlámọ̀ ní kò kéwé ṣe bẹ́ẹ̀ lórí fáyà ó bẹ̀rẹ̀ fáyà fáyà. kú adé náà tọ́ mi ṣe é báyìí kò wá náà kà kótó ìwọ̀n ẹ́ ń kó àwọn ìjọ òlì ó kó kó àkótó dédé ìyàwó mi. ọmọ ní kàmílẹ̀ dáwọ̀ wọ̀ ọ̀yàn ní rẹ̀ fà kó ẹ̀gbọ́n ò ṣe àhàrà rọ̀ hàn ṣe àhàrà fún èmi ẹ̀ ụfọdụ ya siri n'ishala ayọrọ emori ezi asiri emori president ní náírà náírà hmm? ààrẹ nìkan náà ọkà títẹ ọkọtẹ ọhún nìkan àkàkàwá gẹrẹ ní four thirty or four bẹẹ bẹ late rẹ. <laughs> area head ẹ̀hìn all of the four. àrùbọ̀ yẹn ní excuse ẹ àgbẹ̀ kọ̀ ẹ̀ ní àká o ẹ̀ no excuse. I used to ask agent agent agent to help me, Jason. Has Sala Sala does it count? It doesn't. Alam, kama jẹ́ kí ìmọ̀ náà network náà lè discuss láàárọ̀ ọ̀jẹ̀. bọ́ọ̀ ni iná nínú rẹ̀ gbólógbò maram mẹ́rẹ̀ ojú rí ìjà nìyí kárá mi ká àmàdọ́ ìyá ọ̀nà kaka mr mary oh mr mary ara mi ká màfá allahu akbar allahu akbar ashadu an la ilaha illallah ashadu anna muhammadu هيا للصلاة هيا للفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله كلمة الله مسلم da yau da kare turin ko yanzu da fa da rabba wa hatan da ne kwa ta kun ya sar burun to ashe ka mai yanzu tafsira mu ma ba in mani ne da kai na kawo kallahu kamar no no ga ọ̀rọ̀ kó kébù ìjànà rẹ we are not trying to escape but it's like uh, where you living? on tó lè rè jẹ jẹ sàájà mi ẹ kì í kìtàb wọ sunu àmì nkó so kìtàb wọ sunu so àṣeyà àṣùkìyà òhèrè wàá man wàá dẹ́gbẹ̀gbẹ̀ òhèrè dè man kàn ọ̀hún rẹ̀ ní ayé kẹrẹ. yìntúwẹ̀ wàá akífọ̀ ọ̀rẹ́ fọ́ fọ́ ọ̀rẹ́ tí wọ́n rí rí sára nǹkan sí ìrìnbẹ̀ àtúgbà bí a masalatu ń tó mọ́lì sọ́lá rẹ̀ bí a mùsíkiri tó ṣe àjẹ́ wà ẹ̀yìn àbáni. ẹ̀rọ náà rí ọ̀rẹ́ mi ẹ̀rọ náà rí náà náà rà mí lẹ́tọ̀ dọ́nù rẹ́mi kí fọ́ fọ́ ẹ̀rọ màá nù hún nílẹ̀ ẹ̀rọ náà ẹ̀kọ́ lónìí àkọ́ ayẹyẹ yín hàn lórí àkọ́ bó wàá mú wọn kó gáàrú ká bọ́ọ̀lù ọmọ gbogbo ọ̀hún kí fọ́ wàá lọ́mú lẹ́yìn. lẹ́yìn náà kò sí òbí sọ̀rọ̀ àjẹ́ náà láti gbọ́ ẹ̀ẹ́n. so orí náà bọ̀ rọ. so let's fight all these hula balloons hula balloons ẹ̀yìn náà let's fight that. Tell me, tell me ẹ̀yẹ tí mo ok yóò tẹ̀ ní four hours ago then àbí five. four. ẹ́n eh? then ọ̀hún náà yẹ four wọ́ọ̀rọ̀. ní wọ́n kẹ̀mẹ́ ìyẹn wọ́n dì mí lájẹ́ bẹ́ẹ̀ ló tún tẹ̀sí ìjà wọn kó. abẹ́ àwọn. four kú. jẹ́ ìmọ̀ nìkan ìdíje máa ń fọ̀ ọ̀gá lórí ètò ìrẹ́ni fún ẹ̀rọ sáà mi ọ kò ní hundred naira dọ́ọ̀ náà na dá ìtàkì àmà rẹ̀ èyí ìtàkì àmà rẹ̀ dọ́ọ̀ náà na mystic zari ká iná ìbílẹ̀ yahudi kò ní àwọn ọ̀rọ̀ àná yàtọ̀ nìyẹn àwọn kò lámà ahadu ahadan na bazar fari nínú. so ọ̀rọ̀ tí yẹn àbọ̀ ẹ̀fẹ́dà làwọn máa ń yẹn ní ẹ̀wọ̀n náà húrà àyà nù. wàá kò fẹ́ ìwọ̀n tó mẹ́yìn mẹ́yìn mọ̀nyẹ̀ tẹ́lẹ̀ wàrà kọ́nyà kọ́tà àtàtẹ́lẹ̀ wàá kọ́ ọ̀rọ̀ mọ̀nyẹ́nu ká máa ní tàfíì ìràwọ̀ ni ó lè kú ìdílé àgọ́ ìrẹ́ ni fọ́ kọ́tù máa ní ìdúrósẹ̀ ká jìmọ̀ iná ń gòyí kọ́tà tó fọ́ mi ìrẹ́ ni kọ́tà tó fọ́ wọ́n máa náà ká èmi máa wà àwọn àwọn ọ̀tọ̀ ẹ̀ ìdọ́ka ọ̀nà òun ẹ̀kọ́ ọkà tó yẹ kúkú ẹ̀dùn kẹtọ ọkè dá ọ̀gá ẹ̀dẹ́ tìjọ dẹ́nà ayé bọ̀ sí mẹ́ẹ̀ ẹ̀ gba kàmáàlà tìjọ ẹnu ká ẹgbẹ́ wà hó ọ ọkà ìjọba ẹjẹ ẹtẹ ọtọ ọtọ ẹnẹ ẹnẹ ẹkọ ẹfọ àfáìt náà ọ̀nà jẹ wájú ẹ agbára kò ní kò ìwádìí bá pẹ̀lẹ̀ ká mọ̀ ní ọkà ọmọ ìgbà ẹ̀rọ bẹ́ẹ̀ wà náà àbúkà àgbà kọ́ ọ́ zai son juwa o ka ni bọ́ọ̀lù náà ìbá rẹ̀ kẹfẹ́ ká ṣé ìbọn kó tá àǹtà fẹ́rẹ̀ ẹ̀ mọ̀lúmọ̀ náà nọ ó gbé wàá yóò jẹ́ mú ìnáwó ẹ̀ lẹ́nu fọ́ ọ̀hún ẹ̀ kẹ́ òkàtà yà sí mi bàtà má wà ní ìfẹ́rẹ́ why is self-worth tafasir self-worth tafasir is beginner why novel tafsir novel novel school tafsir novel school. One of them can very simple when it uh, maybe around 2005 or any the three weddings do already done 10 naira about how they done or the pride of an so if you don't know me and I'm in the accident then you may now now may wear not in one and why you cook when you are on or say I will now what pride do I know or the man or wrong because this is doubt even it's not wazika ja amani amani ja na da man ja re eh eh are ni sai rasul wa take home revision note tumari dan wai mala wai dan إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له ya paka organa ina ko ajin mun na do ga to ba odi yana ina ko ajin mun na do shono wura ba do mun na abukura ajin ba do mu ah ila ko to hudu insha Allah tabawato من الشيطان الرجيم واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر وما أنزل على الملكين ببابل هاروت وماروت وما يعلمان من أحد حتى يقولا إنما نحن فتنة فلا تكفر فيتعلمون منهما ما يفرقون به بين المرء وزوجه وما من بضارين به من أحد إلا بإذن الله ويتعلمون ما يضرهم ولا ينفعهم ولقد علموا لمن اشتراه ما له في الآخرة خلاقه ولبئس ما شروا به أنفسهم لو كانوا يعلمون ولو أنهم آمنوا واتقوا لمثوبة عند الله لو كانوا يعلمون yahudi ọ̀nà mọ̀lì tó lè ní quran àgọ̀wé ó kọ́dí yìí nìyẹn náà ìkẹ́ àmẹ́ bí aṣọ rẹ̀ kòńkònyán bí aṣọ rẹ̀ ní kí yahudi. ètò yìí màkẹ́nẹ̀ ẹni na ayọ̀rọ̀ ẹ̀rọ ìlànà náà pẹ̀lú mẹ́ka ìdílé ẹni gbaná start hún ni ká ayẹ̀ náà kàtẹ́hùn ayẹ̀ náà kàtẹ́hùn wọn náà ká ọ̀ rẹ̀ ta ẹni sẹ́yẹ̀ mẹ́kọ̀rẹ́ yahudi ẹnẹmúni kò ní àná ẹ̀ka àáwọ̀ dè ní ọ̀nà àwọn dàjẹ́ ẹni mọ́ fi wé ká ọ̀dùnmọ́ mi òyánilọ́nà òyánilọ́nà àárín ni yahudi àjẹ́ kóbo ni àwọn ya kóbo ni akọ̀ ẹ̀sìn yàrá káfìrí àkà àkàfẹ́ àkùdú okú káfìrí ha yahudi náà sọ ọgbẹ́ mìíràn méje yìí án kàmi sayid kutub rahmatulah o kutub bá náà fẹ́wọ̀ lẹ́kọ̀ọ́ ìhọ̀ lẹ́sẹ̀ tí ní ìdáná ẹ̀kọ́ tó kọ̀ àwọn dákọ̀ọ́ anamita sí náà fi ìdúlá lè kọ̀ án. in seven volumes. so ayé náà kátó pàtàkì. lórí ká ẹtí ẹni yìí mẹrẹ wọn yahudi ọrọ náà yahudi lọ́wọ́ yìí lébìrẹ́ rẹ̀ ń ké aládọ́ ìwà kẹ́ ẹ̀ mà kàmáwọn ẹ̀ náà wọn náà kàfẹ́ mẹ́ ẹ̀ mẹ́ni maybe on two words when I tell you Yahudi not qualify akamao akamukmeo aka on ayenene ma iso na mikamene Yahudi ayenen Yahudi don ini iblenin kisana ni akure ko da woza sunne nori da woza da doza ule hijora omori eke bẹ́ẹ̀ lọ́wọ́ náà àbúkò omori ọ̀tọ̀ wa nù. لا ولا تخرجون انفسكم من دياركم ثم اقررتم وانتم تشهدون اما يقولون ثم انتم هؤلاء تقتلون انفسكم وتخرجون فريقا منكم من ديارهم تظاهرون عليهم بالاثم والعدوان yahudi ẹ̀rọ náà nù yahudi ẹ̀rọ náà kí sẹ́ni mà ní ilé gbẹ̀gbẹ̀rẹ̀ ẹni ẹ̀rọ tọ́tọ́ kiri ẹ̀rọ rẹ̀ lẹ́k àríyá ká kiri tẹ́yọ̀n ọ̀rẹ́ afẹ́kàáka ẹ̀rọ àbànẹ́tẹ́ nù. àpòmọ́ náà mo rí gbẹ́ka ìyá ọlọ́run ni mùsọ́bí kan ní màmá ahọ́ mùsọ́bí kan ní màbẹ́ẹ̀ni adé báàkó ìlera ẹgbẹ́ náà ní ìbírí yahudi ẹ̀rọ náà man na bi biya ko nan ma ni le le le le le be ni ami kere na ka ya ri be ma mo ka ti ta ka se mu je ni e re mo ri awon non o ba ke ora aw kullama ahadu ahadan nabadahu fariqun min en wo ni mo ri ma ka ta ka pa ni da be je ni ibi an di ma ni len ka abibire ne na ko ko mu ne ho nan asuma ya o ka a chakokono yao namakan duma yao kapeŋaŋa wekunyaho ijeyi yon yao makawon onto muriho babome sallallahu wasallam an sunan nabi enawi annabi yusuf alayhi salam ẹnyaani ne geyi dẹka dẹ nàtọ yọ e sọ àṣẹ nìgbẹ ẹ ti dá èdìgbẹ dẹ wàá rudi tó pàtàkì iliki iyoshwala desi tangoja ni ngon sawa then luka ne shwa wala halaka tezan ije aba neli desi usuponya na we de won de kwanya ni shisha yani ije ke ya de ni ka yusuf ya amuku oni yahudi ran o kore ni bire ni hasadan min indi anfusihim min ba'di ma tabayyana lahum alhaq yahudi ran ɛn mu kɔ no yɛ alina na ɔdi because yɛ ti yɔ yɛ yɛ yɛ because abebire na yɛ aka no ɔdɔ kyɛ kɛn wa no ɔ n sɛ abebire no no no n sɛ ne ne ne ne ne korɔ no nyɛ na manga korɔ no kyɛ ɛn mu kɔ no no ne ma no yi bani israel te eya de paapa yi ne nfa ɛnɛ de israel ɛnɛ de akubɔ de israel israel te eya ne ko israelite bani israel the children of israel dẹ́ka níbi ìsúfì ẹni lẹ́nu lẹ́nu ẹ̀wọ́ ni à ahada aṣara kawkabal ẹni ẹni níbi ìsúfì kò lóore wẹ́ẹ̀kì mọ́ máa ń yẹn ní ẹ̀fẹ̀rẹ̀ náà hù dẹ́ka ẹ̀mú dẹ́ka sẹ́ jẹ́wọ́ níbi ìsúfì wọ́n sáà sáà dẹ́ka dada anibi ẹ̀kú ka ayọ̀ inni ahọ́hu àníyá kúlahù zéyìn ní ìyáwó ká ọ̀dùnbá náà lọ. daga a ọdụm na menye nwaanyị ọ wana m na ụtụba ọ na eh? ka eyi famili eyi aka na eyi famili dị ya aha dị ọdụmị dàgbà na ebisi ụlọ ọka ọmụ a na-agba ya ihe m eke ya n'ihi ya arụ ije mana ekporo atam asụ ọ na-ata ndị ọjọọ ga-aga mma ahụ

အဲ့ကူကြီးမသိဘူးညာနေကြည့်ကြည့်ရအောင်ငါအဲ့ဒီကနောင်းအဲ့ဒါမင်းနဲ့ကမဲဘူးဒီနေကကနေပြခုနော်ကအော်ယာအဘာနာအော်အဒိုင် إنا ذهبنا نستبق وتركنا يوسف عند متاعنا فأكله الذئب وما أنت بمؤمن لنا ولو كنا صادقين إنا ذهبنا نستبق يعني نريدنا من مسابقة عندنا من نجم جاب competition وتركنا يوسف عند متاعنا دينا يا نبي يوسف عليه السلام دينا وتبي إنا يمكن شيء تنا ديا ما هم فأك الله الزين ده دم لا داريان وانا ما كان إلي ناني بيسو مني كان زي ميتوا لك أداي وما أنت بمؤمن لنا يا كواي أدا وتن لاني كان ولو كنا صادقين أدا كذي يا كذي لا وانا يك ويري ويري wéèrè yìí mẹ́mẹ́rẹ́ lóṣù ìdájọ́ yahudi ẹ̀ máa ní ìdùn ẹ̀ dáwọ́ lànà ìgbésù dé nínú kàngán ọmọdéki wàjẹ́ ó bidamin kazib dẹ́ẹ̀ ní sẹ́ anyírètí rẹ̀ ní anyírètí bí máa ná oṣù pẹ́ẹ́nẹ́ òde kọ́nyẹ́ nsìsẹ́ àlú dẹ́sẹ̀ wọ́n lànà ìdíyàkó kéré èrè sẹ́ àpọ̀ nìyẹn. dili ɛno ne tuka ɛno na ɔna abɛ de ne kene denyi kanga ɛne ɛne gya ne bi yi ɔne tu ogu ɔne ne kanga do tuo ko tuo ko bom do bu hyɛ wagye ne tɛn ɛne yɛ kene dɛ ka kaa ɛyɛ e kɔ wɔlɔ ɔsɔ ne wagya u ala kɔmisihi bidamin kabe omori kɛ ne ɛhye awura ne yɛ nra nyere kye. nadini ani bilan nadini na ija na ayamuku ono kwankwata wina kana ni bisi ba ronya hanin anabi yusuf alayhi salam ɛna ne heya dɛn na ɛna naabɛn ɛna heya dɛ kakai ɛwɔ rɔfɔ ne ɔmo yɛ lakuru nan ɛyɛ eh, anaabɛ dɛn na ɛna eh, lɛ cheap price dahi ɔna ɔrihi da sanati dɛ nyoin dókè ní ọ̀nà ẹ̀rẹ́nà kìtì náà rí tìẹ́ yọ̀nù ìtọ́pọ̀ náà gọ́dọ̀ tí wọ́n ti sì wọ ìwòrò ìtọ́pọ̀ náà fàn. ọ̀rọ̀ àrí àbúyà ẹ̀rọ dọ́mẹ̀wá ọ̀rọ̀ náà ẹ̀rọ yìnyín àbẹ́ kọ̀rọ̀ náà ọmọ inú ìfúra ọmọ àánú mọ̀ dáadáa bẹ́ẹ̀ ní dẹ́kọ̀ ọ̀rọ̀ rẹ̀ yẹn dáàkọ̀ náà ọ̀rọ̀ wà wọn. àmọ́ àníbi ìfúra dé lòdìdé lọ́ka látàfẹ́rẹ́ ìgbà àlẹ́ ìkùmùlẹ́ ọ̀hún

akɔyɛ no no yɛ atom dɔɔka ɛ akoko mi bɛ wi da ɔkɛ no okoko yɛ no ne ɔlɔ ahorow yɛ no mɛkɔ no ɛyɛ hã no ma ne te polo tɔ de ne ani afɛn onyɔ ne ɔlɔ koko yɛ no vengeance ɔyɛ no poni deri crazy ɔyɛ no poni ɔna ɔmo ne dɛ yɛ sɔ adi ne ne te bra. ìjọ ní ọmọ kò múlò báyà na lọ́nà ọkà báyìí na nàná sáyẹn náà ni wọ́n ti ń rẹ̀ so. àbáyì Ya ní ẹ̀rì ojú lórí nkẹ́nẹ yàrá ojú lórí ẹ̀rọ fún máa hẹ̀kẹ́nẹ A lọ́tà fìbọ̀ ààyè rẹ̀ so èyí ààyè rẹ̀ so. àmọ́ àtọ́lá iná ìpòrò dàrọ̀ náà kó gbọdọ̀ ka àbúrò kìíní rẹ pé manasi ó pèlú ìṣirò sọfà mẹ. wọ́n iná dọ̀ọ̀bá yìí ẹ̀ẹ́dì tó wà hún náà bẹ́ẹ̀ ni ẹni rẹ pé wọ́n náà rẹ náà mú kù. dọ̀ọ̀rọ̀ náà mi sọ́ọ̀bù dáàkù ẹ̀rọ náà mi sọ́ọ̀bù dá bí ọ̀kùnmọ́ lè rí fún mi bí wọ́n ṣe wá bẹ́ẹ̀ ni dáa náà wọ́n mú ìmọ̀ wọ́n bí náà wọ́n kɔnyɛ daka hɔ ɛyɛ fɛ ni ɔdɔm du kue lɔf nai ka ɛwurɔ ɔdɔ kɔn susu ayi ɔdɔ kɔn du kue yɔ ɛnɛ li agolo ɛlɛ so ibiri ahodi ɛyɛ ma jɛ yi ɛlɛ fana mɛ wa rɛ yi ɛyɛ bɛ ta hɔ rɛ tɛ yahudi wɔ de esu dɔ ka ɛyɛ zan ɛyɛ esu dɔ ka ɛyɛ zan abɔ yɛ n'ɔba kɔntini agbɔbɔn tó mu sɔlɔ sɔlɔ nkan laisa minna ọ̀nà ìná ẹ̀ ọ̀ ìná báyìí. man a, ila asabiyya ọ̀rọ̀tún náà ikọ̀ ṣọ́ọ̀lá bí ní ká àbákò dá àmì rẹ̀ so wọ́n máa ń kọ́ tọ́lá asabiyya ọ̀rọ̀tún náà ikọ̀ ọjà àfẹ́ àgọ́lẹ̀ rẹ̀ so. wọ́n máa ń ọ̀rọ̀tún náà ikọ̀ ètú àgọ́lẹ̀ rẹ̀ so ọ̀nà ìná báyìí wọ́n tó wúlò máa ní ká nù. صلى الله عليه وسلم